kọ́ríntì kínní orí kejìlá. ẹ̀yin ará n kò fẹ́ kí nǹkan nípa ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣókùnkùn sí yín ẹ mọ̀ pé nígbà tí ẹ jẹ́ aláìmọ̀ ọlọ́run ẹ ń bọ òrìṣà tí kò lè fọhùn à ń tì yín sí wá sẹ́yìn nítorí náà mo ń fi yé yín pé kò sí ẹni tí ó lè máa fi agbára ẹ̀mí ọlọ́run sọ̀rọ̀ tí ó jẹ́ fi Jésù gégùn bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó lè wí pé Jésù ni Olúwa láì jẹ́ pé ẹ̀mí mímọ́ bá darí rẹ̀. Oríṣiríṣi ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣùgbọ́n láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ni wọ́n ti ń wá. Oríṣiríṣi iṣẹ́ ìránṣẹ́ ni ó wà ṣùgbọ́n Olúwa kan náà ni à ń sìn. Oríṣiríṣi iṣẹ́ ni ó wà ṣùgbọ́n Ọlọ́run kan náà ni ń ṣe ohun gbogbo nínú gbogbo ènìyàn. Iṣẹ́ ẹ̀mí mímọ́ ń farahàn nínú olúkúlùkù wa fún ire gbogbo wa nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mọ́ ni a ti fún ẹnìkan ní ẹ̀bùn ọ̀rọ̀ ọgbọ́n a sì fún ẹlòmíràn ní ẹ̀bùn ọ̀rọ̀ ìmọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ìgbàgbọ́ láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ẹ̀bùn láti ṣe ìwòsàn láti ọ̀dọ̀ ẹ̀mí kan náà ẹlòmíràn ní ẹ̀bùn àti ṣe iṣẹ́ ìyanu ẹlòmíràn ní ẹ̀bùn ìwàásù ẹlòmíràn ní ẹ̀bùn òye láti mọ ìyàtọ̀ láàrin ẹ̀mí òtítọ́ àti ẹ̀mí èké ẹlòmíràn ní ẹ̀bùn láti fi èdè àjèjì sọ̀rọ̀ ẹlòmíràn ní ẹ̀bùn láti túmọ̀ àwọn èdè àjèjì ọ̀dọ̀ ẹ̀mí kan ṣoṣo ni gbogbo ẹ̀bùn wọ̀nyí ti wá bí ó sì ti wù ú ni ó pín wọn fún ẹnìkọ̀ọ̀kan nítorí gẹ́gẹ́ bí ara ti jẹ́ ọ̀kan tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà bí gbogbo àwọn ẹ̀yà ara ti pọ̀ tó síbẹ̀ tí ara jẹ́ ọ̀kan ṣoṣo bẹ́ẹ̀ ni Kristi rí nítorí nípa ẹ̀mí kan ni gbogbo wa fi ṣe ìrìbọmi tí a fi di ara kan ìbáà ṣe pé a jẹ́ júù tàbí gíríkì àbáà jẹ́ ẹrú tàbí òmìnira nínú ẹ̀mí kan ṣoṣo ni a ti fún gbogbo wa mu nítorí kìí ṣe ẹ̀yà kan ṣoṣo ni ara ní wọ́n pọ̀ bí ẹsẹ̀ bá sọ pé èmi kìí ṣe ọwọ́ nítorí náà èmi kò sí nínú ara èyí kò wí pé kìí tún ṣe ẹ̀yà ara mọ́ bí etí bá sọ pé èmi kì í ṣe ojú nítorí náà èmi kò sí nínú ara kò wí pé kí ó má ṣe ẹ̀yà ara mọ́ bí gbogbo ara bá jẹ́ ojú báwo ni yóò ti ṣe gbọ́ràn bí gbogbo ara bá jẹ́ etí báwo ni yóò ti ṣe gbóòórùn ṣùgbọ́n lóòótọ́ ni Ọlọ́run fi àwọn ẹ̀yà ara kọ̀ọ̀kan sí ipò wọn bí ó ti wù ú bí ó bá jẹ́ pé ẹ̀yà kan ṣoṣo ni gbogbo ara ní níbo ni ara ìbá wà bí ó ti wà yìí ẹ̀yà púpọ̀ ni ó ní ṣùgbọ́n ara kan ṣoṣo ni ojú kò lè wí fún ọwọ́ pé n kò nílò rẹ bẹ́ẹ̀ ni orí kò lè wí fún ẹsẹ̀ pé n kò nílò yín kàkà bẹ́ẹ̀ àwọn ẹ̀yà ara tí kò lágbára jẹ́ àwọn tí a kò lè ṣe aláìní àwọn ẹ̀yà mìíràn tí a rò pé wọn kò dùn ún wò ni à ń dá lọ́lá jù àwọn ẹ̀yà ara tí kò dùn ún wò ni à ń yẹ́ sí jùlọ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀yà ara tí ó dùn ún wò kò nílò ọ̀ṣọ́ lọ títí ọlọ́run ti ṣe ètò àwọn ẹ̀yà ara ní ọ̀nà tí ó fi fi ọlá fún àwọn ẹ̀yà tí kò dùn ún wò kí ó má bàa sí ìyapa nínú ara ṣùgbọ́n kí gbogbo àwọn ẹ̀yà ara lè máa ṣe àjò kan náà fún ara wọn bí ẹ̀yà ara kan bá ń jẹ ìrora gbogbo àwọn ẹ̀yà yòókù ni máa ń bá jẹ ìrora bí ara bá tu ẹ̀yà kan gbogbo àwọn ẹ̀yà yòókù ni yóò máa bá a yọ̀ ẹ̀yin ni ara Kristi ẹ̀yà ara rẹ̀ ni ẹnìkọ̀ọ̀kan yín oríṣiríṣi ènìyàn ni Ọlọ́run yàn nínú ìjọ àwọn kìíní ni àwọn àpọ́stélì àwọn kejì àwọn wòlíì àwọn kẹta àwọn olùkọ́ni lẹ́yìn náà àwọn oníṣẹ́ ìyanu kí ó tó wá kan àwọn tí wọ́n ní ẹ̀bùn láti ṣe ìwòsàn tàbí àwọn tí ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn tàbí àwọn tí wọ́n ní ẹ̀bùn láti darí ètò iṣẹ́ ìjọ àti àwọn tí wọ́n ní ẹ̀bùn láti sọ èdè àjèjì gbogbo yín ni àpọ́stélì bí àbí gbogbo yín ni wòlíì ṣé gbogbo yín ni olùkọ́ni àbí gbogbo yín ni ẹ lè ṣe iṣẹ́ ìyanu kì í ṣe gbogbo yín ni ẹ ní ẹ̀bùn kí á ṣe ìwòsàn bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo yín ni ẹ lè sọ èdè àjèjì àbí gbogbo yín ni ẹ lè túmọ̀ àwọn èdè àjèjì ẹ máa fi ìtara lépa àwọn ẹ̀bùn tí ó ga jùlọ ṣùgbọ́n wọn ò fi ọ̀nà kan tí ó dára jùlọ hàn yín